pé kọ̀ǹdíṣàn wo ètè tí wo lè yẹn lè wà lórí ti pé ẹ ó fi máa kírun ní ìjókòó nígbà téèyàn bá ti lágbára láti lè gbó gbogbo ìgbà yóò tá àárẹ̀ kan bá tẹ̀lẹ̀ sí ni ìjágara kan tẹ̀lẹ̀ sí ni tàbí bọ́yá ẹsẹ̀ kan ní dúnyàn tí ò rọrùn fún yàn láti lè dúró nígbà yẹn lè yóò ṣe kí ni o yóò jókòó nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ṣùgbọ́n tí àgbẹ̀ ti lè lágbára láti dúró kódà kọjá pé dídúró rẹ̀ tó bá farati o lè dúró àfẹ́kọ̀ farati tí ọba ti wá sí àǹfààní yẹn fún ara rá bóyá nìsín o lè jẹ́ pé kọ́yá ara rẹ̀ ọ̀yá lọ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ yẹn ò jẹ́ kó ní stamina tàbára tí ọ̀yá gangan ò jẹ́ kó ní stamina tàbí ẹsẹ̀ gan ní ìdàlámù tí òfin lè dúró bí ẹni tí ò ní kun tó láǹfààní kó ṣe kí ni o kó jókòó nínú òfin ìsìn ọlọ́run fi ṣe ọ̀lá àtúrẹ̀ ọlọ́ọ̀tàlá rẹ̀ náà kó o tó mọ lẹ́ka yìí ṣe bá ń lò ní inú tí ọba títí fi yín ẹ̀kọ́ gbọ́dọ̀ jókòó ní tí ọba ti sí pé àwọn nǹkan tá a sọ yìí yí pé kì í ṣe ìdágara ló ṣẹlẹ̀ sí ọgbọ́dọ̀ kírun níjòkó pẹ́ẹ́pẹ́ ọgbọ́dọ̀ kírun níjòkó torí pé tọ́lọ́run sọ ni pé wa qumu lillahi qanitin ẹ dìde fọlọ láti ṣe sọ láti fọlọ lẹni lẹgbẹrún dákẹ́ fẹm tẹ ní ma tẹ tó ní ma tẹ àròyé kan náà àròyé ayé tẹ tó ní ma tẹ mafhum lọ́lọ́run wí tó fi jẹ́ pé nínú májẹ̀mú tí jẹ́ kí sọ̀látò lálàáfíà ni kéèyàn dúró pàápàá jùlọ ńgbà tá a kà fájà tó a gbọ́dọ̀ kí a gbọ́dọ̀ dúró ni bìlẹ̀ kọ́ọ̀dìrì ẹni tó lágbára ẹni tí ọba ti lágbára la yukallifu Allahu nafsan illa wus'aha alábọ́nu tá a lágbára rẹ̀ ọlọ́run lábọ́ alọ́run àfi tá a lágbára ọlọ́run tá a lágbára àìlá wàhálà kásìlọ́mọ yìí pé lọ́ba lọ jókòó ní pílẹ̀ tẹ̀tẹ̀ báyìí ọbẹ̀ bẹ̀rẹ̀ sọ láti fún wa lójókòó gbogbo wa pátápátá ìjókòó láti kírun. ìdíbà yìí ti tí màá mú wa bẹ́ẹ̀ jẹ́ pé tòun lọ́fẹ́ kírun fún wa o ìjókòó lọ́fẹ́ ti bẹ̀rẹ̀ ìrun rẹ̀ tí ó kí fún wa gbogbo wa níjókòó ni torí gbàlẹ́ sọ́nà sọ pé tòtí màá mú báyìí ti kírun níjókòó fọ́sọ́dún kò rí lórí dáadáa lórí náà. sámáàtì ló mọ ìjà láàyè. ìjọba rẹ̀ pé ilé ní kí sáyọ̀ bá ti kú ṣe wà nínú kíláàsì òyà sí. kò já pé sáyẹ̀ wà ní ilẹ̀ nínú kíláàsì àwọn sáyẹ̀ wà ní wọ́n fún kíláàsì. mo ní kí wọ́n gbọ́ ojú ìjọba wà láàrin fún kíláàsì sáyẹ̀ ìyá lè dúró mẹ́ta èyí àwọn ọmọ ilẹ̀ kan jẹ́lẹ̀ mọ́sálásí rẹ̀ kan ọ̀jẹ́ mọ́sálásí àwọn ọ̀kan fún ma èyí tó dájú ni pé tọ́ba jẹ́ pé sàárè ẹ̀ bá ti lè fi júwe mọ́sálásí tẹ̀lé tí mọ́sálásí júwe sàárè sàárè yòó ti mọ tí ọba jẹ́ pé ọba ti rí bẹ́ẹ̀ sàárè yòó ti wá ju mọ́sálásí ni ṣùgbọ́n ká pé sàárè yẹn náà lẹ́lẹ́ fi júwe mọ́sálásí àbẹ́ fi mọ́sálásí júwe rẹ̀ àwọn olè díẹ̀ ọ wà lórí ilẹ̀ wa kò sí lórí ilẹ̀ wa ìyẹn le ọmọ mọ́sálásí yẹn tí sàárè ń wájú ẹ̀ wọ́n bẹ̀ ti lè sọ pé tí wọ́n lè fi júwe ni abàdà èèyàn sọ̀ra tòdì ànísì kódà kẹ́ ẹ mọ ten fences lórí tẹ́ ẹ mọ sí àwọn àfáwa ní wàlá tẹ̀sífà àgbélé ṣe ìgbọ́n àwọn fences tẹ́ ẹ rí kẹ́ ẹ mọ kò lè gbé kó lópin ìgbà tẹ́ pé dábàá sọ iwájú náà la lè pè é tá a lè fi fi júwe wọ́n ní ṣùgbọ́n kápẹ́kẹ́ ètè iwájú rẹ̀ dàrẹ́kì tá a lè rí nǹkan méjì á ah, mọ́tíláṣí tọ́nà gbáwájú ẹ̀yẹ ọ̀wá rí ọ̀nà bẹ́ẹ̀ wájú mọ́tíláṣí yẹn báyìí Ah, wọ́n ní gbà yẹn àlè fi sàárè ìsèkìlẹ̀ o dápẹ́ lórí kejì títì lọ́hùn ni sàárè wa wà lọ́yẹ́ pé títì la tẹ̀tẹ̀ ìsèkìlẹ̀ o la fi ń júwe mọ́sálásí a sọ pé kì í sọ gangan mọ́sálásí mọ́ gbà yẹn. tó sábẹ́ kọ́ ní ìsìn à bí mọ́sálásí wájú mọ́sálásí wà ní ìsìn ilé kan wà lọ́yọ̀ síta ló wá pẹ́ǹtì ìtẹ̀jọ́ lọ́jọ́ pé sàárè bẹ níwájú ẹ̀gbẹ́ náà wà àlè fi júwe mọ́sálásí wa mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni lójú àìníṣì ó ilé gan ni bí mọ́sálásí ẹ fẹ́ fi ẹnu sọ ilé yẹn tẹ mọ̀ fáà lè fi mọ́sálásí àti ẹlẹ́gbẹ̀sáré ìjúwe mọ́sálásí yẹn máa tó wallahu ta'ala a'lam ètí sẹ́kùn lè dáàbò lè tẹ̀mí yẹn rahimahullahu ta'ala ní tá à ń mú wá fún tá a lè fi ṣe gbèdéke ní tá a lè fi sọ ìyẹn ti mùsùlùmí ọ̀yà mi nàbà ẹni ọlọ́sàn yìí lé ẹni mùsùlùmí ní kírun ẹni ọlọ́sàn yìí ìyẹn ti mùsùlùmí sọ́fẹ̀ àti ìsìlámù papọ̀ ni. Alẹ́ ni tí ó lọ́sàn yìí ṣe mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ wá kàn wá mọ́ ọ̀yà nàbà mi àwọn èèyàn ti gba nàbà sáájú nọ́mbà tírì ni nọ́mbà fáìsì lọ́ọ̀jẹ̀ nọ́mbà fọ́ọ̀ ní ti náfìlà náà. ọ̀rọ̀ mùtábà ìtẹ̀lé ìmáàmù níbi gbogbo tí máa mú sí olùbéèrè béèrè pé àwọn àhàdí sọsọ nípa ẹni tí ń gbórí sáájú ìmáàmù nílẹ̀ tàbí tí rúkú sáájú ìmáàmù sani sọlá ni pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lè sọ orí wọn di kẹ́tẹ́kẹ́tẹ́ tó pé tó ọba lọ sọ́ra àwọn tó ti pé sáájú ìmáàmù ni wọ́n ti gba àwọn nǹkan tí wọ́n ṣe ọlọ́run lè sori wọn di kẹ́tẹ́kẹ́tẹ́ oníbèrè wa béèrè pé àwọn tí wọ́n jọ ń ṣe fọ́ gbégbó òdìdí wọn ẹ dákun ẹja sọ́ra ẹja sọ́ra ìmáàmù forí kanlẹ̀ abẹ́ ìmáàmù ń ṣe oríṣi kan nínú sọ̀látù àtàwọn tá à ń tẹ̀lé bó láti bẹ́ẹ̀ tẹ̀lé agbọn mẹ́rin làwọn olùmọ̀sọ. alákọ̀ọ́kọ́ ẹni tí ń tájú ìmáàmù tí ò ti sọ̀látù pẹ̀lú ìmáàmù rárá o onírun ọ̀tájú ìmáàmù tí ò ní. bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n ń jọ ń ṣe papọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ agbọ́dọ̀ sọ́ra òun náà dáa pẹ́ẹ́pẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ò tún dáa onígbé mọ́mù ti ṣe fẹ́ ó ti pẹ́ẹ́ lòún tún tẹ̀sẹ̀ wá sí i so ètò dáa òní pé bí màá mú ṣe ń ṣe tán ni là ń ṣe bí màá mú ṣe ń ṣe tán ni là ń ṣe ìmáàmù sọ pé Allahu akbar lọ sí rògbò ẹ gbọdọ̀ sí rògbò ti ṣe òkú ẹ gbọdọ̀ tẹ ọrùn ìjọba yìí ìmáàmù sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamd Allahu akbar lọ sí sùjúdù ẹ gbọdọ̀ tẹ ọrùn báyìí títí máa wọ òkúri kalẹ̀ kódà tá a bá ka ọmọdé tẹ àkàm wọ́n tún máa máa sọ síbẹ̀ sí àṣà sọ pé sáà wala yahni ahaduna zahara ẹnì kankan ò ní ti ọrùn rẹ̀ sanabi ìforí kalẹ̀ a jẹ kó ṣe tán kó tó di pa ṣe ṣe kíni o kó tó di pa lọ lẹ kama bá máa bu ṣe papọ̀ kò ráyè rárá kò tọ́ kò yẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ la àfi tí màámu bá ṣe kíni o lọba ṣe tán torí pé gbogbo àwọn àhàdí tèmi ṣe ń wá èmi sọ pé ẹ gbọ́dọ̀ gbó títí òfin òkú ẹ gbọ́dọ̀ sùjúdò yóò fi sùjúdù ó ń gbé gbogbo ọ̀rọ̀ yẹn wá nínú rẹ̀ tóbi àdìsí ló jẹ́ pé àwọn sàbẹ̀ máa máa kọ́mẹ́ntì ó máa máa sọ pé ànábì ọ̀hún tí bá ń lọ tí bá ń lọ forí kalẹ̀ ẹnì kankan náà wà ò ní jẹ́ ẹ̀yìn rẹ̀ níta lẹ́bi forí kalẹ̀. ó túmọ̀ pé nínú kamali mùtàbá ni pé á jẹ́ màá mú ti ṣe tá a fẹ́ ṣe kó ti ṣe tán kó tó lè bá ṣe kí ni o ànàbà bẹ̀ kọ̀ wá gbọdọ̀ pẹ́ lẹ́pẹ́ nígbà tí màmú ṣe tán wá pẹ́ ìwọ́n tẹ̀sẹ̀ wá ṣe kí ni o lọ́sẹ̀sẹ̀ sí ìmáàmù forí kalẹ̀ báyìí tá a rí pé orí rẹ̀ ti kalẹ̀ àwa náà lọlẹ̀ látòkè á ṣe kí ni o á lọ forí kalẹ̀ tó o bóyá àlùkò yẹn kó sì jẹ́ ìwọ̀n mọ́tò náà àìlá wà áìlá mẹ́rin náà. a ti ń sọ bàbá ẹ sì mọ̀ pé gbogbo gbàlá ń sọ àbí gbogbo gbàlá máa ń sọ gbogbo gbàlá máa ń sọ. àmàjára tó pàtínà ẹ̀ ń jẹ́ gbogbo ara àwùjọ ìṣẹ́pẹ́ tí wọ́n bá ṣe àlọ́ àgbà wáyé àwùjọ àgbà wáyé tí wọ́n mọ̀ pé táwọn bá dé lọ tẹ̀lé yóò ti kú mẹ́ta lórí bá wọn sọ pé àwọn mẹ́ta máa mọ́ ìmọ̀ bóyá ẹ̀dọ́ ìlú bẹ́ẹ̀ lórí ìlànà tẹ̀rí ètò ṣe pàtàkì ni pé tíru rẹ̀ bá ń ṣẹlẹ̀ tẹ̀rí tíru rẹ̀ bá ń ṣẹlẹ̀ ẹni tí bá ń ṣe sọ̀lá tó fa tíṣùrù fún ẹ láláti láti èsì sí a anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ wa tá a bá ti sọláàtù kìí ṣe pé kẹdú warawara la fẹẹ ti ṣe sọláàtù tó dé àyè sí tá a bá kírun yẹn ọgbà fẹni tó ṣáájú wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa àmọ́ hama rẹ fáwọn tí wọn túrú pé wọn láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ bá ti mọ hama rẹ fún gbogbo àwọn náà tá à ń bẹ lẹ́yìn mọ pé hmm, a gbọ́dọ̀ fi àṣìṣe fún àṣìṣe ṣe tó dé àyè sí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tí ń bẹ ní níwájú wa pẹ̀lú pé gbàtọ́ bá ṣe tán láti kí ni òun láti tá a bá ti mọ̀ pé nìkan ń bẹ fẹ́ gbé irun rẹ̀ máa ń yára ẹ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pè láti èsì bíá gẹ́gẹ́ bí ti wọ́n lánàá ti sọ́nà sọ nípa wípé a gbọ́dọ̀ tí ìforíkalẹ̀ tí ẹ̀yin tí ẹjẹ́ máa ń wo ṣe kíni o ẹ̀ ìforíkalẹ̀ ìgbà tí a ti ìforíkalẹ̀ yẹn ṣe kíni ó ti yá pẹ̀lú wípé ìgbà tí a ti gbórí kó bẹ́ẹ̀ kò ní rọrùn fáwọn láti pé ká tètè wá ká foríkalẹ̀ lẹ́yìn ìgbà tí a bá foríkalẹ̀ ìgbà tí a bá kó fẹ́ foríkalẹ̀ bá ẹ̀ ti gbé orí ìdè á pè wọ́n láti ó ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n tí wọ́n bá kó sínú àṣẹ yẹn kò pé káàdó tó máa kó sínú orú àṣẹ bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n bá pè láti èsì bá rí pé ah, òun ò lè kírun òun jù bẹ́ẹ̀ lọ ìgbà yẹn kọ́ yẹra fẹ́ lómi tó lè farabalẹ̀ láti láti fi kírun fáwọn èèyàn gbogbo wa náà sì jẹ́ ká máa sọ ìṣesí yẹn ó ti mọ́ wa lára gẹ́gẹ́ bá a ti sọ yìí ẹ jẹ́ á fi kọ́ra padà ibi àrífẹ́ ìmọ̀ọ́mù ṣe kí ni o ó ti lọ́ọ́lẹ̀ ó ti forí kalẹ̀ síwájú kó tó di bá ṣe sí ìlànà àwọn ẹni rè síwájú nìyẹn a farabalẹ̀ a sì fi ìtẹ̀lé á fi fún ìmáàmù gẹ́gẹ́ bí sẹ̀ríà Islam bó ṣe ti kí ni o ṣe gbé wá fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run là ń bẹ̀ ọlọ́run dákun gbogbo àwọn àtẹ́tà ti síwájú bẹ̀ ọlọ́run kò forí jì wá ẹ̀dá kan ẹ̀jẹ̀ àmọ́ fúra pé ó ṣe ti fẹ́ pé nígbà tí wọ́n mú lọ lọ́n lọlẹ̀ á ti fẹ́ á tètè dára wa padà bí a lè fi tẹ́ẹ̀bẹ̀ fi sẹ́jẹ̀ mi ló kan àkéèké ó ti wà lára yẹn tó kọ́ lọ́wọ́ bá kó sábà ti ẹ̀mí ìyá sábà sọ̀rọ̀ ẹ̀mí lọ́wọ́ ẹ̀ látọ̀dọ̀ ẹ̀ láàrin ìdíje àbí tí ìwù ẹ̀. tí àwọn ìbá ti dìde ọ̀pọ̀lọpọ̀ mi máa lọ pé títí ọlọ́ ẹ̀ àlẹ́bí náà ẹ̀ kó ti ẹ̀rọ láàrin ti sọ̀rọ̀ ẹ̀ gbé sọ̀rọ̀ àti ìrọ̀lẹ́ ẹ̀ tó ti ṣe. tòtò tí tí obìnrin tó bá kọ́. ok. báwo ló wọlé ní kò tó ń náà fà á ọ̀dà alákọ̀ọ́kọ́ wọ́n ní pé tá a bá sọ pé ká má fọlá kìnnìkan sọ̀rọ̀ ká má ṣe kìnnìkan wọ́n ní ṣe bá nẹ́bí fọlá ànẹ́bí Ibrahim sọ̀rọ̀ àárírí ibi òkè ẹ̀gbọ́n nínú sọ̀lá tó Ibrahim àti ó òun fọlá ìnàbí Ibrahim sọ̀rọ̀ ẹ̀ mọ́tò má fọlá ìnàbí tó Ibrahim sọ̀rọ̀ ó ní Allahumma salli ala Muhammadin ìwọ́lọ́ ṣe àtàlátò fún Muhammadin wa ali Muhammadin àtàwọn alẹ́ Muhammadin kàmá sọ̀lá gẹ́gẹ́ kó o ṣe ṣe fún anabi ibrahim ṣé fọlá ànábì ibrahim tọrọ nìyẹn e. ànábì ibrahim kọ́ ló wí ah, náà irú ọlá tó ọdá báyìí tó mo fi tọrọ ni ẹ má jẹ́ káwọn èèyàn kàn wá o kàmọ́ gẹ́gẹ́ bí irú èdè òde fún lágbájá ah, ọlọ́run bó ṣe fọmọ tó lágbájá sójálìtì ọwọ́ à ń sọ wíwèé tó ti fẹ́ nìkan tí wọ́n rí lọ́wọ́ sọ kìí ṣe fọ́ọ̀sọ pé ọlọ́run wọlá wá sàánú mi yàtọ̀ síra wọn alágbájá sàánú mi mi tó o ṣe fún lágbájá. ni ẹ̀dá kan ṣe é pédè mi ni ìgbọ́yé ẹ̀dá kan tún o irú tó o ṣe fún lágbájá ṣe fún mi tí ọ̀wá yàtọ̀ sí pé alágbájá sàánú mi mọ́ra wọn ó tàn ọwọ́ ọ̀mbrẹ́là orí ẹ̀ ti fàyà kò sí báyìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí irun obìnrin bá pọ̀ èmi ọmọ bíi tí irun obìnrin lè pọ̀ dé wọ́n ní irun obìnrin pọ̀ níbo ni irun ọmọ Yorùbá wò lọ́pọ̀ rẹ̀ níbo ló dé bàbá. ìdí ọkàn ní bàrà àdìyẹ àdúgbò ẹfọ lọ kọkọ tó dé bàbá kọkọ tó dé bàbá pọ̀pọ̀ tèmi bá jọpọ̀ rẹ̀ nítorí ètò jẹ́rìí tẹ̀sí dáadáa èyí wà pé tọ́ba ti dé báyìí kó tó dà síwájú báyìí kí n máa rí i kọ́ dà síwájú báyìí ní màá ra àtẹ̀yìn aláwọ̀ tọ́ra máa bá gbẹjọ́ báyìí bàbá ẹ wà ní ẹnu lé ẹgbà ah, ẹgbà tí ìkọ ọ̀dàrú fún yẹn èyí àwọn àṣeyẹ ta ọkọ ìkan tẹ́lu bàbá wọn wọ́n fi kàmí ìlọ yẹn àbá àdé òsì àbọ̀tìwọ́tẹ̀ gbẹrú àwọn ìyàwó òní wà ń tà náà tẹ́lẹ̀ tó àpò tí gbèdéke kan tẹ́sán fẹ́ fẹ́ ti gbé irun obìnrin sílẹ̀ tẹ́ ti gbé fún kódà kó ti sẹ́ hajj níbi tí irun obìnrin lọ́wọ́ dé ẹ ò bá lọ ṣe fárí yẹn wọ́n ní yóò kó gbogbo rẹ̀ lọ pátápátá tẹwárí tẹ pé irun yìí ò ní sẹ́sẹ́ sáláì máa tàṣe sí ti báyìí yọkàn mú sí sọ́ọ̀dì ọ̀rọ̀ àti gé títí ní gbọ́. a irun obìnrin lámùbọ̀ ọ̀wọ̀ fún o wọn jà fìṣeré tí kó sì má gé dànù kó má fi dín ọkọ rẹ̀ ní agbárí agbárí ọkọ rẹ̀ ọmọ owó yé yé yé yé yé títí wáyé ní tìkú nígé títí wáyé ní torí pé sàrí òfin gbèdéke sáálé sí àlàfo ibi tí wọn lè dé àwọn obìnrin lárúbáwá àwọn lọ́lọ́run fi irú tí bàbá sọ yìí wọ́n fi kẹ́ kó dàbí bàbá ti ń sọ yìí àkọ́kọ́ ẹni tí màá máa gbọ́ nílẹ̀ yorùbá ní ọ̀rọ̀ yorùbá nìyí tó ti báyìí sí ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ wọ́lá ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ pé yóò fún ẹlòmíì láàrin wa ní sáà lérò pé o lè fún àmọ́ àwọn alágbá yẹn tẹ́ ọmọ pé irun tí wọ́n tún yàtọ̀ sí tiwa irun bí irun rọ́bà tó ẹgbẹ́ tó bá ṣe báyìí irun rẹ̀ ọmọ nǹkan tẹ̀lé ó di kójú ọ̀sán ni tọ́bi ilé múzẹ̀ ìtú lásán tó fi rá ẹ̀ẹ́fẹ̀ lè máa wúra inú rẹ̀ níbi irun wọn tí wọ́n ti ṣe kí ni o láti àmọ́ bí irun tí wọ́n ṣe rí tinu ẹ̀ bá dé bàrà àdìbà ìtọ́ fún yóò tún kó báyìí yóò tún ṣe báyìí yóò so kò sí nǹkan kan pé yóò gé lẹ yọ wà bẹ́ẹ̀ ti gbìn ní gbé bẹ́ẹ̀ rà sí ni onírun obìnrin tí kì í bá ṣe pé condition kan bá dé nǹkan kan ṣẹlẹ̀ sọ pé a ah! tí ọba wa kírun yẹn tàbí tí ọba fa orí rẹ̀ yẹn kò súnmọ́ pé nira yẹn ó ṣe kí ni o yóò lágbára ìgbà yẹn ni condition wa láì ṣe bẹ́ẹ̀ irun obìnrin ọmọ wa ń bẹ ni o ọlọ́pàá àìlá àìlá wà àìlá. Ká máa fún àwọn ìyàwó wa lọ́pọ̀lọpọ̀ wọn ti rí báyìí o. ọwọ́ yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ yìí ọwọ́ yín lọ́wọ́ kódà àwọn wọn a máa lo oríṣiríṣi àwọn àṣà oríṣiríṣi fi hàn irun gbẹlẹgbẹ kan kò sí lẹgbẹ kan ní bíbí tó wájọ àwọn ọmọ tèmi kò sí irun pàpọ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí bàbá tẹ ẹ lè mọ̀ pé irun ò sí pàpọ̀ mọ mi báyìí àkọ́kọ́ náà ń gbà tọlọ kí ni irun wà bíbáyìí tó bá ti di báyìí ó ti bò pàpọ̀ ọ kọ́kọ́ máa ti nìyẹn àwọn bọ́sùbọ̀sì ti pàpọ̀ náà tí ò tẹ́lẹ̀ òun náà ti ṣe kí ni o odi bẹ̀rẹ̀ sí ní pọ̀ odi bẹ̀rẹ̀ sí ní pọ̀ wọ́n ti sá mọ́lẹ̀ wọ́n ti sá gbogbo ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ kò sí pé kò sí ipa kankan mọ́ ni lóra ní ti bọ́ba ti mọ náà ni ẹ ti dé ìgbà máa gbé ẹ ẹ máa lo àwíjàre lọ́kàn pé nígbà tí kò ní irun ni kò ní irun mọ́bí wò pé kí n máa kẹ́ ẹ̀ wọ́n sọ bí àwọn adigun bọ́ọ̀ì orí ìlú tagolé expressway ti gán ti kọjá ní títì wa máa lọ sórí ọmọ wa bẹ́ẹ̀ ọ̀sán ni irun jẹ́ kó bèrè ẹja àmọ́ ẹja káhámà rẹ kiri fáwọn obìnrin wa kó ju wọn pọn títí àwọn ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa lọ àwọn àwọn ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa lọ ẹjẹ kárí bí adébẹ ilé ẹ̀kọ́ dirun ọmọ dirun ọmọ owó kó sí ilé ẹ̀kọ́ ni ilé sáré pé dàda gbé mu dada ó láti jókòó ti dáyọ wọn ọmọ kan wèrè wọn ò wá jẹun díẹ̀ wọn fi ilẹ̀ bó lòun ṣe sórí gọ́ọ̀mẹ̀ntì kò lórí ẹnì kan bá sọ fún mi pé gbà wẹ̀yìn ọmọ ọmọ sẹ́ni kodoro níbo apájú tó bá ti jẹ́ public school tó jẹ́ government school kò sẹ́ni kẹ́kọ̀ọ́ sáyẹ̀ mi yẹn ọmọ ti wẹ̀ nkẹ́rí òfin tó bá ní ọgẹ̀rí ẹ̀ mú wá fún wa sọlá bó ṣe rí nìyẹn ẹ jẹ́ ká mójútó agbègbè yẹn lẹ́yìn náà tí wọ́n ti tó fi sí gbogbo ìkúlọ́wọ́ tá a bá lè máa ṣe fún wọn hundred naira fifty naira tí wọ́n bá wọn wá sí tẹ́tọ́ ọba jẹ́ pé onífọ́ lọ gbajàmọ́ láìsí orí ẹ̀ náà ni lọ́wọ́ lọ́wọ́ gbajàmọ́ láìsí ẹ̀ wọ́n gbé kílíbà sí gbẹdẹdẹdẹdẹ ọba yẹ tọ́sán. ẹ má jẹ́ afẹ́ra wa ẹ jẹ́ amójútó sófin ẹ̀sìn ọlọ́ọ̀bá ní amójútó lára wọn. sẹ́rẹ́ àwọn obìnrin táwọn yìí níṣẹ́ la mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà mọ̀ yìí pé owó táwọn ń ná wa nínú ẹ̀sìn pọ̀ àlè fi tọkùnrin bẹ́ẹ̀ ra sọ wọn ìpele lẹ́ẹ̀mọ́ra ọkùnrin ọ̀fẹ́ lè rò fẹ́ẹ́ sábò sí bóun ẹtì ra tọtọ pamọ́ pọ̀ ẹtì sẹsẹ ra jìlì báàbù tí wọn dì ẹlòmíì àwọn máa ń lérò pé bóyá àwọn obìnrin mùsùlùmá tí wọn dùn àlábẹ òfin ẹsẹ Ọlọ́run wọn máa ń lérò pé bóyá wọn ná owó irú aṣọ tí wọn wọ ń bẹnu tó ń bẹnu àbọ lérò pé jìlì báàbù lásán lọ́wọ́ rẹ Ọlọ́run ló gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ fún wa á mójútó wọn ni irun wọn á bá wọn mójútó so mo irun ọmọ ẹ ti ó ti ó ti pẹ́ ó ti ó ti ń pẹ́ lórí ẹ òkè lórí tó fi ń pẹ́ báyìí ó ti pẹ́ kẹ ẹ tó tún rìn ẹ ti tìbọn ọmọ ẹ di rìn a mójútó o débi pé ìrun àwọn ọmọ wa náà ṣe kí ni ó fi ní ìtumọ̀ torí kò sí nínú gbogbo ojú tí mò ń wò ẹ wo àwọn bàbá wa ni wọ́n dàgbà jù láàrin wa bí tá a wà yìí àwọn bàbá wa sì máa sọlẹ̀ ìgbà wọ́n ní mo dàgbà èyí sókè máa ń mú wọn lówó ni ò sí. tó bá jẹ́ pé àwọn bàbá tó dókòó ìta bá béèrè pé obìnrin tó dán rí tàbí fẹ́ kó gẹrun àti tó nínú èwo ni wọ́n kọ́ mú èyí tó dẹ̀mí lójú ni pé bàbá wọ́n sọ pé tó nínú tó bá wá sọ èyí tí mo dọ̀dọ̀ ń kọ́. bàbá àbọ̀jẹ́ ọ̀wẹ́ tá a ti sọ síwájú ẹ̀ ni pé mo dàgbà ìsóbi mọ́. ẹ̀gbọ́n nìsí ẹ̀gbọ́n kan nìsí lódodo ọ̀rọ̀ ọ̀wọ́n ọ̀wọ́n ni irú jẹ́ fún obìnrin. ẹ̀gbọ́n bàbá ní kẹ̀sì báwọn àyè sọ èyí táwọn sọ ni báwọn fẹ́ rí. ẹ bá sọ̀rọ̀ èèyàn àgbọ̀ngbọ̀n yìí olórí kodoro àti ètò onírú ọlọ́mọdé máa ń pẹ́ lórí kodoro kí ni mo fẹ́ fi ṣe. àwọn máa ṣe báyìí ó gbọ́ ah, ah,

láti inú orí báyìí déédéé kan náà lára ọkùnrin tóbìnrin kò sí òwò kankan bẹ̀ kí ló kó rà lára náà ìjà ọmọ tá à ń ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ké gbàjarè fún wa lọ́pọ̀lọpọ̀ wàláhì pé èyí báyìí wọ́n kò báyìí tó wá di ohun tó á mo wà ẹ ẹ ẹ jẹ lọ sí ẹ ní kẹkẹ ìfúra ọmọ ti kú mọ yín lára fóònù wọn ti afẹ mọ sí fóònù wọn ti ní lọ gẹ nígbà tí ọba ní ìtumọ̀ sí. wàhálà òdodo ni o mo láwọn obìnrin tó ń mọ̀ máa sọ bẹ́ẹ̀ ni pé òtáàbí ẹni ká máa gẹ̀rù àwọn tá a ṣe fúdà. bẹ́ẹ̀ ni wọ́n láwọn tá a ṣe fúdà ẹlòmíì òfin rẹ̀ eh, níjọ́ ò lọ fọ́ wọlé dépò ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yóò ti kó kò dé kò sí lọ́kẹ̀ pẹ̀lú yẹn gbọ́kùnrin ní ìwọlé báyọ̀ kódà tóun sọ òsírí tóun sírí kalẹ̀ fún báyìí òtí ẹnu ọkọ̀ òwúwo kọfẹ̀ lè má fọ pé ah ìgbà wo ló séwu yìí kò sí gbé yorùbá wọn sì ní ẹni tí ọ̀pọ̀ ẹran lè rí ní ìfẹ́ ẹran ọjọ́ wo ẹni tí òsìkò ọmọ lọ́wọ́ owó oúnjẹ ló pé ah ọmọ ọjọ́ wo ni lílá pẹ́jà ní ọmọ ọjọ́ wo tó bá ń fún lówó oúnjẹ náà ẹ̀hán ẹ̀hán àti ah, bẹ́ẹ̀ lọ wà láwọn ìyàwó wa ẹni nírò pé kò ní ìtumọ̀ sí wa lọ́pọ̀lọpọ̀ míì ti ń dọ́gbọ́n àti máa gé wọ́n ń gé ẹ̀gbọ́n pé wọ́n ń gé wọ́n láì wọ́n ń gé ẹ̀dí fúnra pé wọ́n ń gé nígbà tí ò ní ìtumọ̀ sẹ́yìn gan fúnra rárá ẹ bá fọ́ sùn ẹ wò á ìbá lílé ìfẹ́ nípa lágbègbè ìbá ta ló bọ̀ ọdún iná ọdún ẹni tó bọ̀ ọdún ilé ìmọ̀ fẹ́ kọ́ ọmọ lọ ọyìn sí mi ná ah! ìbá ó ṣe àdáde ìfẹ́ bọ̀ tẹ̀tẹ̀ fún gbé ọwọ́ lé tuntun ẹ̀mí àmójútó àgbègbè yẹn ẹ dákun torí tọ́lọ́ ká má sọ táwọn ọmọ nìkan ká bójú táwọn ìyàwó wa ìbéèrè bàbá yẹn wọ́n béèrè béèrè. òtí yàtọ̀ láàrin méjèèjì pa góòdì àti kìíní sílfà ní kìsì góòdì lálòkùn kankan méjèèjì sílfà méjèèjì téèyàn ní ìkọ́lá rẹ̀ ti tí ò tù ẹni tó díẹ̀ máa wù ú téèyàn náà máa jókòó pẹ̀lú ẹ̀. a ti sọ pé kọ̀ǹdíṣàn tó bẹ́ẹ̀ kiri jẹ́ pé ìmáàmù bẹ́ẹ̀ kiri jókòó ìmáàmù bẹ́ẹ̀ kiri jókòó kírun báyìí gbogbo ẹ̀jẹ̀ ìgbẹ́lẹ́yìn rẹ̀ mẹ́sùn àlẹ́kùn sálà ló bẹ̀rẹ̀ ló gbé alátọ́dọ̀ àdébùté wọ́n ìdá sọ́là kan ìdá tí ìmáàmù bẹ́ẹ̀ ti jókòó kírun fàṣọ́lù kò rúdán àjùmáyìn gbogbo yẹn kírun ní jókòó lápapọ̀ sẹ́pẹ́sẹ̀ ni òní tó fi jókòó kàlá sùn sí bóyá kò lẹ́sẹ̀ kan ni lóbi jókòó pọ̀ tó jókòó hùn ní àkàtà ẹ̀fẹ́ tó ẹ jókòó papọ̀ náà. wọn ọ̀dà mọ́jẹ̀mú wọn ọ̀dà mọ́jẹ̀mú pé tó láti ìmáàmù gbọ́dọ̀ jẹ́ni tó lẹ́sẹ̀ kan ò lẹ́sẹ̀ kan wọn ọ̀dà mọ́jẹ̀mú tẹ́ bá wí bẹ́ẹ̀ ní ìsì ìmáàmù yín lẹ́sẹ̀ ásídẹ́ǹtì dé ọ̀rọ̀ kíkẹ́sẹ̀ kú ọ̀bẹ tó ti kó ní máàmù náà nù. èèyàn kọjú òpè kọ́mọ́jẹ́ ṣé ojú tó fọ́nù ni tó bá ti jẹ́ olùmọ̀ ṣé kò mọ́ ní báyìí afọ́jú ni wọ́n gíráàmù ti gbogbo sọ̀rọ̀ yíyà ni wọ́n nígbà lójú ayé wọn ọlọ́ba àtẹ wọn àdìsẹ́kì wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afọ́jú ni wọ́n gíráàmù ti gbogbo sọ̀rọ̀ yíyà ọ̀pọ̀lọpọ̀ àwọn gíráàmù ti wọn náà wọ wọ́n lè má dìnnà lọ́pọ̀lọpọ̀ ìyẹn ò sínú májàmú tá a sọ pé lágbájá ò lè jẹ ìmáàmù tọ́jẹ́ pé mọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ̀ tó pọ̀ gidi. ìkíra bẹ́ẹ̀ ti sọ pé bàtà sí so bí condition ti ṣe kíni o bó ṣe wà ní ẹ̀kọ́ sínú mọ́jẹ̀mú ìpè ká ṣe kíni o ṣùgbọ́n tá a bá rẹ́nì kẹta rí pé ah, ẹni lálàáfíà ó ti fún nímọ̀ dáadáa ju òun lọ ìgbà yẹn àmọ́ ẹ náà láàmú tẹ́lẹ̀ tó tó pé lára tó ṣe kíni tó ń gbà tá a rí tó dé àyè nítorí ìtakùrọ̀ àwọn nǹkan mi ṣùgbọ́n tó wáyé kóun láàrí tó jẹ́ ẹni tí nǹkan yẹn fi ìdìjú pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ tó wà nílẹ̀ pẹ̀lú ìdó títí nínú ẹ̀sìn ó tó nǹkan kan láti kọ̀ọ̀kan mọ̀ sí. fẹ́ẹ́nìtì àti tá a bá rí kọ̀ǹdíṣàn míì sọgbẹ kò lè jẹ ká lè gbà gẹ́gẹ́ bí ẹni tí yóò jà fájú lóko àwọn tí ìbá ti ti bẹ tọ́ẹ̀kù náà ni ìròyìn pé sí lára sọgbọn á fẹ́ kí ni o á mú náà ni lọ́kùtà alẹ́ alẹ́ tàbí tọ́ bá jẹ́ pé ó ti wà òun gángan fúnra ẹ̀ wá rí bí ah, òun ní gbogbo nǹkan tá a lè ṣùgbọ́n òun kò rọrùn fóun tọ́ba di pé kò rọrùn fún òun ní dáìrè awẹ́ lómi tó ti kó tó súnmọ́ tó ṣe kí ni o tó lè máa sẹ́yìn ọlọ́kùtà alẹ́ alẹ́ wà yọ̀ àti ilé ìtumọ̀ àwọn àtẹ̀lẹ̀ àbí àmì ìwọ̀n wà tẹ̀rí ọ̀tàkùrọ̀ àwọn arára a ti mọ̀ pé ìṣe ọ yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ táni islam bá sọ fún wa ọ tẹ̀sùn ọ̀jú sẹ́tọ́ bá ṣe lọ. jáde sí asúnnátul kọ̀wéyà wa súnnátul fẹ̀ríyà wa ànábì lè sọ fún wa pé ẹsẹ̀ báyìí fún wo ṣe nǹkan mi tó bá ṣe ó ṣe ti báyìí perception lọ́jẹ́ mu. tàbá wọn nǹkan tó ṣe kó lè pa táni sọlá ní ìsìlápẹ̀rẹ̀ kí bàbá ọkọ̀ fọmọ àwọn ọmọ pé ẹ máa lọ sọ́nà bíbà ẹ ọ̀nà bíbà ìlànà lónìí ẹ máa lọ sọ́nà bíbà ní bàbá wa yà tó túmọ̀ pé káwọn ọmọ tẹ̀lé ní. nígbà tó sọ fún pé bíbà ìmọ̀ fẹ́kẹ́ ti kíni o kẹ ẹ máa lọ tó ń bá gbọ́nà bìkà kò tí túmọ̀ pé àwọn ọmọ ọ̀sà tó tẹ̀lé òun gangan fúnra ara rẹ̀ súnà kọ̀wéyà ni òun la gbọdọ̀ tẹ̀lé jù nígbà tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ ṣe tí méjèèjì bíi ti fẹ́ pàdé papọ̀ táwọn òfin contradiction ṣẹlẹ̀ báyìí súnà kọ̀wéyà o òun náà látẹ̀lé násù yẹn kì í ṣe yọkan ó tóbi méjì tó sọ pé àní tí mọ̀nba ti kírun níjòkó òkú yẹn kírun níjòkó lápapọ̀ àti sọ pé yẹn pé bóyá ọkọ̀ akan ọkọ̀ ọkọ̀ akan rẹ ọ̀wọ́ kó ti jẹ́ kọ̀wéléyà yẹn ó ti jẹ́rìí tó ṣe kí ni o tọ́tẹ̀ wà lọ́rùn púpọ̀ torí pàṣẹ nìyẹn àṣẹ rẹ̀ àti gbọ́dọ̀ tayọ rẹ̀ arára bó ti kú wọn. gbogbo àwọn tíra wa ní tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa kíkọ́ sí ìmáàmù òní sálá ìmáàmù hadith yẹn wá bẹ́ẹ̀ tó àjẹ pé àṣẹ rẹ̀ tọ́pa yẹn la ó ṣe pàtàkì sí wa púpọ̀ jù wallahu ta'ala a'la wa a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت